عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أظن إسرام حوادث و àwọn afọ́nitìrà mú àwọn àwa lóríṣiríṣi nípa bánàbí sallallahu alaihi wasallam tó ti ṣe sọlátò kòtò ètò ti dọ́gba ju ọ̀nà àdéta ti sọ yẹn bánàbí sallallahu alaihi wasallam òun wá ní rákà méjì nínú gbogbo rákà kọ̀ọ̀kan òkú méjì méjì ló wà bẹ́ẹ̀ sọlátò kòtò pèé lódodo lódodo ẹ máa bẹ ṣe gẹ́gẹ́ bó ṣe ní ó rí i pé ẹ̀rù báyà ẹ̀rù báyà púpọ̀ láti jẹ́ ẹni tó ṣe pé yóò lè pè é bá nàbí sallallahu alaihi wasallam kó ti ṣe mú wáyé. ṣùgbọ́n gbogbo nǹkan tó bá le pẹ̀lú pé ẹ̀yàn bọ́lọ́ ọba dúró kó máa rọrùn láti ṣe. pàápàá jùlọ pàtó ṣe pé gbogbo nǹkan bá ti pè lẹ́sìn ṣe là ń ṣe torí ká lè bá bá pàdé. oríṣiríṣi àwọn ìwà yàtọ̀ ló tún wá nípa ọ̀nà tá àrí nínú àwọn rìwáyà ìfúnpá nàbí sallallahu alaihi wasallam rògbò mẹ́ta mẹ́ta ló ṣe nínú rákà àkọ́kọ́ rògbò mẹ́ta mẹ́ta ló ṣe nínú rákà àkọ́kọ́ àrí rìwáyà tó ṣe gbé ní rògbò mẹ́rin mẹ́rin nínú rákà àkọ́kọ́ alimami Abu ta'ala àwọn sọ pé sọlá tó ṣoṣo sí àjọ láàrin rẹ̀ àti àwọn sọlá wájú rákà méjì péré náà rúkú kọ̀ọ̀kan ẹ̀rọ̀fà kọ̀ọ̀kan. tó olùdókòwájẹ tẹ̀bi sọ pé rúkú kọ̀ọ̀kan ẹ̀rọ̀fà kọ̀ọ̀kan nígbà tó ti fi ń túnṣe wá nínú àwọn àdéhùn tó kún régé látọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ àyùsẹ́lẹ̀ onáníkà ànábì sọ̀rọ̀ àyùsẹ́lẹ̀ rúkú méjìméjì náà ló ṣe nínú ẹ̀rọ̀fà kọ̀ọ̀kan. àlejò náà àwọn sọ pé tó fà á pé rúkú méjìméjì nínú ẹ̀rọ̀fà kọ̀ọ̀kan tẹ̀ yẹn àwọn ò wọlé torí pé àwọn ìbáwá mi náà tún wá àwọn náà tún fẹsẹ̀ nílẹ̀ lọ́sọ pé rúkú mẹ́mẹ́ta nínú rákà kọ̀ọ̀kan àwọn méjì ẹ̀ sọ pé rúkú mẹ́rin mẹ́rin nínú rákà kọ̀ọ̀kan a ti mọ̀ pé ní gbèsè ayé ànábì sallallahu alaihi wasallam ànábì òsè sọ̀láàtù kùsù lẹ́ẹ̀mejì rí ẹ̀kan ṣoṣo náà ànábì sallallahu alaihi wasallam lọ́sẹ̀ sọ̀láàtù kùsù rí wọn ò sì sọ pé ẹ̀kan ṣoṣo tó sẹ́wọ̀n ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta náà ló ṣe nífẹ̀ẹ́ ẹ̀yọ̀kan eléyìí tí mà sí wípé sọ̀láàtù kùsù ẹ̀ka dáná bí sọ yẹn kò lè jẹ́ bèsè fẹsẹ̀ yìí mọ́ tẹ̀lé fẹsẹ̀ kò lè wá lọ́nà méjì lọ́yà tó ṣe ra ọ̀nà ẹ̀yọ̀ kan náà ni wọ́n yẹn nẹ́mẹ̀ nkìlá fún náà ti dùn àná nkìlá bẹ̀rù wá sí bẹ̀rẹ̀ká ẹ̀sì ṣáàlì ìyapa ńṣe ló wá látàrí ìyapa ti bẹ láàrin àwọn tí wọ́n gba ìgbàwọ́ ọ̀rọ̀ yìí wá nípa ọ̀nà tí kálukú gbà tàlàyé báwo tó tọ́ka tó bá ní sọ̀rọ̀ àṣẹlẹ̀ ó ṣe rúkú méjì nínú rákà kọ̀ọ̀kan ó ṣe rúkú mẹ́ta pàápàá jùlọ ètò sọ kó ṣe rúkú mẹ́ta àti tó sọ kó ṣe rúkú mẹ́rin wọ́n ní ṣe làwọn eléyìí wá nínú àwọn rìwáyà ti Aisha radiyallahu anha àti rìwáyà Abdullahi bin Abbas radiyallahu anhuma. wọ́n ní tí wọ́n bá tó sọ́kó nínú sọ́lá àwọn ta ló máa ń bẹ lẹ́yìn imam mubasharatan àwọn ta ló máa ń bẹ lẹ́yìn imam tààràtà àwọn ọkùnrin lẹ́yìn àwọn ọkùnrin kọ́ àwọn ọmọdé kéékèèké lẹ́yìn àwọn ọmọdé lọ́sẹ̀sẹ̀ wá kan àwọn obìnrin. alimam abu hanifa rahimahullah ó ní tó súnmọ́ kó ṣẹlẹ̀ ní wípé bàtà nàbìsọ̀rọ̀ àìsàn àtúnṣe rúkúrọ̀ nínú sọ̀rọ̀ àdókòsó ó pẹ́ jọjọ kò gbórí sókè àwọn ọmọdé ó ti wá rẹ àwọn àwọn wá ń wò pé kí ló dé tá níbi sọlá àti náà tún ìgbórí sókè bí táwọn náà ti gbórí sókè náà fẹ́ wo ti lọ níwájú wọn bá ba pa àwọn kan nínú àgbàlagbà náà gbórí sókè pé kí ni ń ṣẹlẹ̀ tó ìgbà tí àwọn àtẹ̀bẹ̀ tó ń sẹ́ni sí àwọn náà wò sókè pọ̀ táwọn náà ti sókè tó gbàtó ti ṣe sáà wọn tún gbórí sókè kò sí ìgbórí sókè ni wọn tún bá táwọn mìíràn tún ti gbórí sókè wọn ni adéke òkú nàmbà tù wọn ni ntòsí lè ṣẹlẹ̀ sáwọn ọmọ wẹ́wẹ́ ó lè ṣẹlẹ̀ sí àwọn obìnrin náà nítorí pé sáfù àwọn obìnrin ẹ̀yìn ni kẹ́ẹ́ bó ti ṣe jẹ́ pé sáfù àwọn ọmọdé náà ẹ̀yìn táwọn àgbàlagbà ni. a rí i pé bó ti ṣe dáa tó bó ti ṣe ṣe kápọ̀ ṣẹlẹ̀ tó mọ́kọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nítorí pé dáwọ́ sí bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀ ní gáàní fún ọ̀rọ̀ sàábé tún sọ ipá nàbí sọlá àdùsọ̀nà ọ̀sọ̀rọ̀ kàdẹ́yìn nínú gbogbo rákà kọ̀ọ̀kan rúkọ̀án rúkọ̀ méjì ló wà nínú rákà kọ̀ọ̀kan tọ́sí tún sàlàyé fún akínọ́kà nínú ìdúró alákọ̀ọ́kọ́ tó àdúgbò tó rúkọ̀ alákọ̀ọ́kọ́ kílódúkà nínú ìdúró ẹlẹ́kejì tó àdúgbò tó rúkọ̀ ẹlẹ́kejì torí ẹ̀ nítorí pé kí ni ìyànjú ni tọ́ta kó tó wá nínú ẹ̀rí tó múnádóko rẹ̀ gbogbo ẹni tó wá gbìyànjú tí ìyànjú rẹ̀ tọ́wá tako tó wá nínú ẹ̀rí nínú àkùrán àbí súnà ní sọlá àti súnà tó fẹsẹ̀ nílẹ̀ ìyànjú yẹn la àgbọ̀lẹ̀ òmìnira náwọ̀ kọ̀lẹ́tọ̀ sí ká ti ẹ̀gbójú wọ́wọ́ kọ̀lẹ́tọ̀ sí pé ká jù wọ́ nítorí pé lẹ́jìdè hàdà báyìí fẹ́ ní kankan láti fẹ́ nígbà tẹ́lẹ̀ fẹ́ ìyẹn júlá gẹ́gẹ́ bíi tẹ̀yẹ́mù ní nígbà tó mi fẹ́ tómi bá ń bẹ sọ́lọ̀ ti tẹ̀yẹ́mù àárẹ̀ òsì máa ṣíọ́ kí ló wáá fẹ́ fi tẹ̀yẹ́mù ṣe ń gbà náà rẹ̀ ló ti jẹ́ pé bá ti ṣe máa ṣe sọ̀lá tó kù yẹn sọ̀lá tó kù ó wà fún ìrántí ọlọ́run láti gbé sọ̀lá ti dúró láti àdúrà nínú tí ó sì mú kí nǹkan yẹn kó tètè kúrò náà ní ká máa tọrọ àforíjì ká sì jẹni tí ó máa ti sàrà ká máa tọrọ àforíjì ká jẹni tí ó máa ti sàrà yóò máa ti sábà bí kí àyè hàn òye oorun yẹn kó tètè kú. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdé eléyìí tí ìmáàmù mú wá níbi tó ti ń ṣe àlàyé fún wa nípa àwọn àyàpá tó wà nínú àwọn oríṣi ọ̀nà táwọn ọ̀gbìn sọ̀ صلاة الاستسقاء صلاة الاستسقاء استفعال لدي الأربعة وتمسك به الطلب الألف والسين والتاء تدل على الطلب so ألف السين التاء تمسك به الطلب يعني كي صلاة الاستسقاء صلاة تاتلات الطرق تاتي الطرق ميمومو هذه صلاة láti tọrọ lọdọ ọlọ́run ọba kó fún wa lómi mu. àmọ́ kọ́lọ́run ọba ló máa rọ́jò òun náà ló sì máa mójò máa rọ̀ tó bá wù àrò tó bá sì wù àrò àyè aláyé kì tó ṣe gbé òjò kì í ti rárá ó sì ń bẹ nínú ni á ń pápá àbá fi ó sì ń bẹ nínú àwọn àyè tó ti gbé òjò á máa tọ́ba rọ àwọlé apá nǹkan apá nǹkan ọ̀sẹ̀ apá nǹkan ọ̀gbìn jẹ́ ọ̀nà ọba ti ṣe máa sọ láàrin ọba ti ṣe wò. òjò yìí báyìí wọ́n pàtàkì púpọ̀ ní gbogbo ibi téèyàn bá wà lókè pẹ̀ èèyàn ń bùkátà omi. a sì mọ̀ pé ọ̀kan gbòógì nínú ọ̀nà pàtàkì tá a fi romi eléyìí tá a nídìí fún mímu àbí ìta nídìí láti fún nǹkan oko wa mu àbí ìta nídìí láti fún àwọn nǹkan ọ̀sìn wa mu òun náà ni òjò. òtútù náà bá ń rọ ìfòrè ńlá ni ilé ìdí mbò ká dàka máa dúpọ́ pé wọn bá lọ́pọ̀lọpọ̀ lórí ẹ̀ kò sí owó rà. tòótọ́ ń sọ fún wa nínú sáyẹ̀nsì gbígbé omi ti ń bẹ omi ti ń bẹ lódò gbẹ ọwọ́ àti ọwọ́ àti oru omi oru omi ọ lọ sókè ọwọ́ pàtó wọn ọwọ́ nígbà tó dára ẹ bá kọlura wọn yẹn tàbí kẹfì yìnyín kẹfì ló yìnyín omi wa ń kàn gbọ́dọ̀ Ọlọ́run wa wà Ọlọ́run ní kankan tó ń ṣe ń bẹ rẹ bí àwọn sàyẹntìsì ṣe gbé wa nù nígbà tó ti gbọ́ àwọn ọlọ́lọ́n ká tí wọ́n gbà pẹ̀ ṣùgbọ́n àwọn agbọ́lọ́wọ́n bá bọ́ káṣẹ́ pé bẹ́ẹ̀ náà ni kọ̀tà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n bá wà nítorí pé láṣẹ́ ìhà يحدث على الأرض على سبيل الصدفة وتمكن كتير ثلاثة تولي مسلم ọlọ́mọ bá ló máa rọ́ọ̀jù ẹ̀yin wá fẹ́ẹ́ sàjọyọ̀ fẹ́ẹ́ sàjọyọ̀ àwọn kan á sọ sí àkẹ́ fún àwọn lówó àwọn ó ti gbàgbọ́ fún àìsí bẹ́ẹ̀ òjò ló máa tún yín ká ẹ̀ wá ń fún wa lówó ẹ̀ fún wa lágbo fún kékeré fún àwọn bàbá rọ̀jù wọn náà ti ṣe bẹ́ẹ̀ fún wa ọ̀pọ̀ tẹ̀fọ́ tẹ̀lé là kúfùrù billahi fi rububiyya o ti kúfùrù sọlọ́ọ̀nù nínú rububiyya o ti bẹnu aṣínáàtì àgbọ̀wárìn kókò o ti kúfùrù lọ́dà o àbẹ́lẹ̀ ìtú bẹ́ẹ̀ mi tó burú jù. ọkà bára billahi fi fi'lin min af'alillah o ti kúfùrù sọlọ́ọ̀nù nípa ọ̀kan nínú sẹ́tọ̀nà ọba ń tẹ̀ òun mú iṣẹ́ ń kú lọ́dọ̀ náà kọ́lọ́ wa kọ́ ní iṣẹ́ ẹlòmíì ló ṣe é sẹ́wọ̀n kó burú jáde padà ẹnìkan á ní ọlọ́kọ́ làwọn abẹ́ ó ṣòro kó wọn tó lè ṣe irú rẹ̀ tó sá padà. ìgbà tó ń pariwo tó sọ pé bàbá kan tó à ń lé yín bàbá kan tó à ń lé ní òjò ọ̀yọ́ bọ́ ibi tí wọ́n ti ní kọ́ wá sí interview bàbá burúkú ni eléyìí ń kọ́ tọkọ́ mọ́ àbí ọ̀kọ́ mọ́ kankiri kasi lánàá ọmọ kú lónìí ẹ ta ìmọ̀ pé tẹmọ̀pá bẹ̀rẹ̀ náà ni ní yorùbá lẹ́wọ̀ eléyìí ń kí ni wọ́n ń pè lábẹ́ sẹ̀ríà ṣẹ́rùkùn bẹ́lá ẹ̀kẹ́kẹ́ rògbò bìyà ó sì kọ́ mọ́ bàjẹ́ lẹ́nu yorùbá àwọn gbà pé tí dáadáa bá sà wọn wọ́n lè sọ ara ara pàtàkì ọ̀nà tó sọ kọ́ wa àmọ́ aburú kìí ṣe wọ́n táwọn ọmọ ọ̀pọ̀lọ̀ ọlọ́run ọba ìlànà òye ti wà. àwọn kìí má bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ ṣòkùn mi lẹ́ kẹ́rù kò bí yà. torí ẹ̀ lẹ́sìn máa ní wọ́n mọ̀kàn kọ́lé sára ṣọ́ọ̀ṣì wọ́n mọ̀kàn sára mọ́tò wọ́n sára mọ́ṣíìn ọlọ́run ò ṣe bí ènìyàn ní ẹ̀bẹ̀. ọ̀dà tó tẹ̀lé wẹ̀rì. lágbàdàgbà bá kú wọ́n lè òkú àgbà ni òkú eze ẹsẹ bí obì obi egbe o obì tú tọmọdé bá sọlọ náà ló tún sèyí lódodo lódodo lódodo kò sí nǹkan kan tó ọ tí kò sí nǹkan kan. tó rí tí ọ̀dọ́ gbọ́dọ̀ ọlọ́run ọba ló ti wá. qul kullun min 'indillah fama li ha'ula'i qawmin la yakaduna yafqahuna haditha. sọ fún ọ pé àti dáadáa dáadáa ọ̀dọ́ ọlọ́run ọba ló ti wá kí ló ti sẹ́yìn tọ́rọ̀ fi yẹ̀yìn. ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك. أيوه شوف الجنة kí ètò bá ti ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọ ètò bá ti ọ láì dáa tó bá fẹ́ tẹ́rẹ́dẹ́mà àfíyà tó fẹ́ túmọ̀ rẹ̀ alifabẹ́tíkàlì ètò bá ti ọ láì dáa ọ ọ̀dọ̀ rẹ̀ ló ti wá ẹlòmíràn máa ń fi ṣe àyà yóò takò tán ọ̀takò torí tí wọn bá sọ ọ́n bí ni pé máa sọ ọ́ bá kẹ́mi ní ní fẹ́mi náà wọ̀ gbogbo tó bá ti ọ ní dáadáa ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. وما أصابك من سيئة فمن نفسك ètò bá ti ọlá ìdá bàbí sábàbí nà síkà wọlọfà ìwọlọfà kọdà kan tọnà bàbá fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa gbogbo ẹ̀ṣẹ̀ wa bíbí wa ni a níbẹ̀ má wọ̀yẹ́ àfú nínú àyà mi wọ̀yẹ́ àfú àǹkẹ́bí ọlọ́run tó ń sàmójú kúrò nídìí púpọ̀ nínú àìdá àtàtì sẹ́yìn tó tó bá tó gbogbo ẹ̀rọ náà fẹ́ máa fi bí wá ni kò ní sáyè fún alátẹ̀látẹ̀gùn mi mọ́. oríṣi eléyìí ọlọ́run bá ló máa ń rọ́ọ̀dù ọlọ́run bá ló máa ń sẹ́yìn láǹfààní ọlọ́run bá ló máa ń níyàn lára eléyìí ń bẹnu rúbùbíyà ìta àgbọ̀dọ̀ sọ èyí méjì nípa rẹ̀ àgbọ̀dọ̀ sọ èyí méjì nípa rẹ̀. nígbà tó ń lọ ilé nípa rẹ̀ sẹ́kṣọ̀n tó kọjá bàbá kan ọ̀tàkà sóhùn láti gba yẹn gbogbo tẹ́sí náà wá sí sùn máa ń bèlè ẹgbọ́n nǹkan mẹ́ bàbá kan tàkà sí ọwọ́ náà ṣe ta náà ṣe pé ká tiẹ̀ ká. àwọn amàtìrànmárọ́ amàtìrànmárọ́ títí má ní òfin máa yòrò yóò fi yòrò yóò fi yòrò arúgbó lára gba tí ò ní lẹ́mà ọlọ́dà fáwọn. òun ló máa rọ̀jò òun ló lè mójò máa rọ̀ torí ẹ̀ ọwọ́ alátọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam báyìí láti tọrọ òjò gba àwọn ọ̀nà kan àwọn ọ̀nà kan kì í sọ̀nà ẹ̀yọ̀ kan ṣoṣo ọ̀yẹ̀ káwa náà mà ẹ̀rì pé lọ́pọ̀lọpọ̀ àwùjọ pàápàá láwọn ìlú káàrọ̀ òjìire tójú ọ̀bá rọ̀ nínú títí ayé ojú dúdú náà lọ́pọ̀lọpọ̀ tún wá ti sìn wọ́n lè ní kí wọ́n gbẹ́ bọ́ wọ́n gbé bọ́lọ̀ sórí ta ẹ bá ń gbé bọ́lọ̀ sórí ta kí ni wọ́n á rọ̀jò náà rí táṣì ẹ̀kọ́ nìyẹn rọ̀jò abẹ́rẹ́ gàmẹ́ káfúrà ọ̀ ntí Islam mú wá bá wa àwa gẹ́gẹ́ bí mùsùlùmí àwa gba ọlọ́run ọba gbọ́ àti tẹ̀lé ta nígbà Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n ibi tá a ti máa mọ̀ ọ́ ní mùsùlùmí ni pé gbogbo ìgbésẹ̀ tó ń bá ń gbé nínú ìgbésí ayé rẹ sọ́jọ́ sí Islam. ليس أنك تأتي إلى المسجد للصلاة فقط إذا كنت مواسم مساجد لا تواسي صلاة طبعا تفاري صلاة بوك أقعد على ما هو دارك kíni tí mo sọláàtì rẹ nígbà tí sọláàtì rẹ látẹnha ká àní fàṣẹ ìwà mọ́nkà kọ̀kọ̀ fún ọ láti wù abú kọ̀kọ̀ fún ọ láti wù apalapala kíni tí mo sọláàtì rẹ lé. nígbà tí èèyàn ṣe sọláàtì pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n ṣe sami'a Allahu liman hamida oní ọ̀sọ̀ pé rabbana wa lakal hamd ó sì tún gbẹ́ bọ̀ lọ sórí ta ṣé rabbana wa lakal hamdu rẹ̀ ní tuma àbí kí ni tuma sami Allahu liman hamida bẹ́ẹ̀ni kò ní dúpẹ́ fọlọ́ àbí fọlọ́ ọ̀bọ gbọ́ ọ̀pẹ tó dúpọ́ lọ. ó sì sọ pé rabbana wa lakal hamdu nígbà tí wọ́n parí sọ̀rọ̀ àtìlẹ̀ ìṣá tó di òru gàjọ́ ìwọ náà wọ́n tún bá tọ́ sọ́sọ́ funfun má di kí ẹni tó pé ìhìrán ọ̀wá ń lọ ọgbẹ́ lọ sórí ta wọ́n ní ọ̀gbọ́dọ̀ dún ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀. subhanallah ilaahi sẹ́nu pé tí èèyàn fọwọ́ ara rẹ̀ ṣiṣẹ́ rẹ̀ ni tó tún wá fọwọ́ ara rẹ̀ dá kótó. torí ẹ̀ ló ti jẹ́ pé mùsùlùmí ìgbẹ́ bọ̀ mùsùlùmí ìgbẹ́ bọ̀ tó tó bá ti gbẹ́ bọ̀ ó ti tẹ̀ bọ̀ sọ̀lọ̀. ọlọ́kọ̀lọ́ owó híya ilayka wa ila alladhina min qablika la'in ashrakta layahbatanna 'amaluka tọ́wá sábẹ̀ wala takunanna mina al-khasirin. dájúdájú ránṣẹ́ tí wàá nábì Muhammad sallallahu alaihi wasallam àti ránṣẹ́ sáwọn anábì tó ṣíwájú rẹ̀ pé tó ọba fi lè tẹpọ sọlọ wọn ọba pínrín tùmáyà làyín àṣìrákà tó ọba fi lè tẹpọ sọlọ wọn ọba pínrín làyà pàpọ nà àmàlò Ọlọ́run ló ń búra pé gbogbo sẹẹrẹ ọba jẹ anábì nùfà ọgá wa wọn ń ṣèkìlọ̀ fọgà táwọn ọmọlẹ́yìn òde bá ṣe kí ni ànábì ò sì lẹ́sẹ̀ bọ́ sọ́lọ̀ ọba láéláé ìwọ náà bá fi hàn wá létí káde bá mọ àwọn ara wa àwa tó ṣeéṣe káfí láì sílẹ̀ ká bọ́ síbò míì wala takunanna mina al-khasirin ọlọ́ni mo tún búra eléyìí yaminun mughallazah mu'akkada pé mo tún búra pé wàláhì ọjọ́ kan nínú ẹni òkú tó o bá fi lè sẹ́bọ̀ sọ́nà ọba pínrín ànábì nù sallallahu alaihi wasallam lọ́yìn láti sọ pé kò sí bẹ́ẹ̀ sẹ́yìn ó ti pọ̀ tó kò sí báyìí sẹ́yìn ó ti pọ̀ tó kò sí báburú yẹn ti pọ̀ tó tọ́ba wa ń jọ láàyè fún à bá a mọ̀rọ̀ hó àmà màrọ̀ bìnà ayé kí èèbá ti ṣẹbọ sọlọ gbogbo tó dáhùn kó ti pọ̀ tó yẹn òfin ajẹ́ ife insha Allah yóò kó njọ kan àmọ́ àwọn ìtọ́nà sọ pé khalidina fiha ńkọ́ pé inú rẹ̀ làwọn máa bẹ ọlọ́run tó sọ pé àwọn kan ní khalidina fiha abada ọlọ́run dàtú má fi khalidina fiha sàdáwò fún wa abada gan má fi sàdáwò fún wa nù náà ṣùgbọ́n ẹni tó bá fi lè wọ iná látàrí àwọn àṣìṣe ráńpẹ́ ráńpẹ́ ráńpẹ́ tí ò ti ṣe é kú mbẹ́ tó kú mùsùlùmí wàláhì torí pé àti end of the day wọ́n padà yọkù ọ̀nù náà lọ sí àlùjáde torí de lẹ́yìn kò sí tàbí ṣùgbọ́n wípé àwọ̀ èèyàn ọlọ́run dá wa lẹ́nu tí wọ́n máa tàṣìṣe sẹ́rí à ń tàṣìṣe pọ́ ní nǹkan tójú òrìrì à ń tàṣìṣe pọ́ ní nǹkan bàbàrà tá a máa wá pọ́n léwé torí pé èèyàn tá a jẹun a sẹ́lọ̀ náà àwa kì í ṣe màláìkà ìdí ni ìjọba jẹ́ pé asẹ́lọ̀n kọ́ ni nǹkan tójú òrírí ṣùgbọ́n asẹ́lọ̀n àtúbá ní tó burú gbẹ̀ntọ́lọ́n bá bá ti ti kò lẹ́tọ́ bá ti túbá wàláì àtẹ ìbòmìnà dẹ́mbì kàmáńlá nàmbàlà ẹ̀tọ́ bá ti lè túbá nínú ẹ̀ṣẹ̀ lọ́dà bí gbàgbé ọ̀tẹ́tẹ̀ ẹ̀dá túbá lónìí kó tó ń dọ̀la ikú ń bẹ̀ ọ̀. إن الله يبسط يده بالنهار ليتوب مسيء الليل ويبسط يده بالليل ليتوب مسيء النهار ọlọ́wọ́n bá máa tẹ́ ọwọ́ rẹ̀ lọ́sàn-án nítorí kẹ́ni tó kò rúṣẹ́ lọ́wọ́n bó lè bá àdúgbà ọlọ́wọ́n á tún máa tẹ́ ọwọ́ rẹ̀ lóru nítorí kẹ́ni tó kọ̀ọ̀kan tẹ́ lọ́wọ́n lè bá àdúgbà ọlọ́wọ́n bọ̀ wá ní yéṣu bẹ́ẹ̀ títí díjọ́ tó rùn fi yọ níbùwọ̀ rẹ̀ níjọ́ gbé dà lóya ìjà tó wá lónìí tó tó dọ̀là. ẹnìkan ni wọn náà bá pàdé nínú mẹsídẹ̀ẹ́dì kan àwọn jọmọ ti parí ìsọlá kálukú tó wá jáde so àwọn late format kálukú wa ń fi sọlá ti tẹ fi sọlá ti wọn afura kọkùnrin yẹn ó tó kò síwájú sáǹsùn kúnlẹ ń sunkún sí ń wù gidigidi kí ló dé. so ẹni tó wá rí wọn á fara sí omi ìgbà tó ń wò ó kí èkó òun ṣe ṣe kó má tó sunkún náà tí wọn parí òun parí sọlá òun tuntun wá sí náfìlà ọkùnrin tá tún wù náà ọwọ́ ajá wọn á tẹbi ìgbà tó ń ti lọ wọn á fi etí sára wọn lò ó sátú gbọ́ pé ńgbà náà ni wọ́n tún tẹ náà mọ́tò yìí wọn á padà wá kí ló dé ó pín ó ní wàá dé kan ló ń gbọ́ lánàá máa ah, dé kan ló gbọ́ bá náà ní bíjọ́ náà ní ní sáńpù lẹ́kún kí ló dé ó ní nínú wáàzì yẹn ikú gbogbo ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá pẹ́rín níjọ́ táwọn ẹbí bá ń ṣìpẹ̀ fáwọn ọmọlẹ́yìn rẹ̀ ká ti ṣìpẹ̀ fáwọn láéláé òun sì ti ṣẹbọ ṣẹbọ ṣẹbọ ṣẹbọ níjọ́ ń pọ̀ lẹ́kún Allahu akbar ìmánì ìmánì ti ṣẹ́kù lára rẹ̀.

àwọn wàhíyà àwọn mọ̀tẹ́sílà àti kàwárì bí ẹni tó fẹ́ kọ̀ fáwọn èèyàn láti máa lọ sóde olókùn wọ́n fẹ́ kọ̀ fún wa lóòótọ́ náà òkú tẹ́tí wọ́n lọ jẹun kọ̀ kéde tọ́da kìí sọ́nà tòun wá fẹ́ kọ̀ fún ẹ wá òfin fi kọ̀ ó ní tó bá lọ sóde olókùn tó bá ti lè jẹ ká ń bẹ̀ òkèlè kan nínú ọdún kan ẹ̀yin ó ti pọ̀ mọ́lẹ́sì kó lẹ́sìn tó nítorí ìdè eléyìí àwọn èèyàn yìí máa lé àwọn èèyàn jìnnà sẹ́sìn látàrí pé òun bẹ́ fún èèyàn sẹ́sìn yóò sì lé wọn jìnnà sẹ́sìn torí pé ẹ̀ńtẹ́mi ọ̀bá mà fóun mo ti fẹ́ kí ọ lọ sídìí rẹ̀ torí ẹ̀ ibi tá a sì dé wà nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn ni pé kò sẹ́sẹ̀ tá a sẹ̀ láyé kò ẹ̀ṣẹ̀ tóbi jù gan-an ní aṣèrè ìyàwó náà yẹ inna الشرك la zulmun azim Luqman ọsọ fọmọ rẹ ó ní ìwé ọmọdé mi kékeré yìí má ti tẹ̀bọ̀ sọ́lọ̀ o nítorí kí ẹbọ títẹ òun gan làbòsí tó tóbi tọ́ ọba fi lè tọrọ àforíjì ọlọ́wọ́ foríjì ọ káyipé ìwọ gan lọ̀gá àwọn ọ̀sẹ̀bọ̀ àgbáńlá yìí ọ̀dọ̀ rẹ ni wọ́n ti àdàgbà ẹbọ̀rọ̀ sí tọ́ ọba fi tọrọ àforíjì kò tó kọ́ ọlọ́wọ́ foríjì ọ. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم sẹ́mi fẹ́ lomi ìdí tí wọ́n fi ń kú ní kùfà onípẹ́ ẹlòmí ti ṣe wáàdí fún wọn lábàájì pé ọ̀nà ò lè forí ju irú rẹ̀ mọ́. à ẹgbọ́n tó wá nínú hadith ẹnìkan búra ipò náà ò ní forí wọn lágbájá òjijì lọ́nà wọn bá ti fi wáyé lókè ránṣẹ́ sànàbí sọ̀rọ̀ àṣẹlẹ̀. bimandalari yata ala aleya ala aghfira li fulan faqad ghafartu lahu wa ahbabtu amala. tani búra lẹ́yìn ọlọ́wọ́n ba lórí pé ní foríjì lágbájá mo ti foríjì mọ́ wá ba tẹ̀sí ẹ̀jẹ̀. oríṣi ilé tó ọmọ àti fi rárá ìjà ara rẹ kọ́lọ́wọ́ àwa àwa àwa ẹ̀yìn wò. kí wọ́n ti yanjú fáìlì tiwa tá a ní. ẹ̀yin tó kù ló kù ìwọ gan ó torí ẹ kò sẹ́sẹ̀ ta ẹ̀sẹ̀ bá tọrọ àforíjì ọlọ́run kó foríjì wa. àmọ́ lópin ìgbà bá ti tọrọ àforíjì sí àkókò tó lọ́wọ́ gba ìrònúpìwàdà àti ìtọrọ wa. òun náà ni ní pàápàá oníkálukú wa tó di ọ̀kan ni mo á tọrọ àforíjì lọ́jọ́ ní a máa ń gbà lẹ́rọ̀ àti wọ́n ti sọ pé ọkọ̀ ìjọ àǹfọ̀sọ̀kù ọ̀yà ìyọ ẹ̀mí yín wá fún wa àwọn kan nù àwọn ẹ̀dẹ́kọ̀ ọmọ gbà wọn lójú ọmọ gbà wọn papọ̀. tó àwọn tí wọ́n sọ pé nánú إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا alátàkọ́fù ẹ má bẹ̀rù kò sí bẹ̀rù fún yín nípa tẹ́ bá ń wájú wàlá tàkìtànù ìbànújẹ́ kò sí fún yín nípa tẹ́ fi sílẹ̀ nílé ayé. wà á bíṣe ro ìlú jannati lẹ́tì kóńtón tó wà á lò ẹ máa dunu à ń fún yín ro dùnú pẹ̀lú àlùjánnà tó náà bá ti tàdé rẹ̀ fún yín. náà rẹ̀ ti rí tẹ́lómi nkú ti rẹ́ẹ̀nì rẹ́ẹ̀nì tọ́ ẹlòmí ọ̀rẹ́ẹ̀nì nínú àwọn jẹ́ńkú wọ́n máa mọ̀ sí ahọ́n rẹ̀ ètè ìsàlẹ̀ àti òkè wọ́n jẹ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ kan wọ́n lè pé ọ̀rẹ́ rìn kúrò láyé. Tàbí káàkiri ni sẹ́rí wo lọ́fẹ́ rìn kúrò láyé ẹ̀rí pé ìyà ló tó báyìí tó yé sẹ́mi pé tọ́rọ̀ bá jẹ kú lọ ẹ̀rí là. Àmọ́ mú mi níjẹ́ bá rí tọ́rẹ́ rìn kúrò láyé àwọn àmàlẹ́kà fún bí sàrà ìròdò. Tọ́ nígbà tí abatiwa tiwa ọlọ́run forí jìn wa ọlọ́run forí jìn ẹni tó wọ gàù abibaka tó kú àyè wà ẹlẹ́kejì ọ̀kàrí gbogbo wa gbogbo ẹni tí máa bẹ lókè pẹ̀ ọ̀nà ni lópin ìgbà tí ìgbéǹda àkìyàmọ̀ bá ti dé torí pé lọ́sí ìgbéǹda àkìyàmọ̀ bá ti látàn fáwọn nàfṣán kí máa nù á lámtọ̀kùn àmàna sùn kọ́bùlù àwọn kẹsàbẹ̀ fi ìmáàlì àkọ́yọ̀ gbogbo ẹ̀mí tí ọ̀gbà kókó tó di dọ́gbẹ̀ǹda àkìyàmọ̀ ìgbàgbọ́ yóò lè wúlò fún ọjọ́ náà àbí tí o tara ìmánì rẹ̀ ṣe rere fúnra rẹ̀ láyà ti ṣe rere má. inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yughargir. ọlọ́wọ́ bá máa gba ìtúbẹ̀ ọ̀kan nínú yín lópin ìgbà tí ọba tí ì máa pọ̀ ká kú lọ́wọ́. tẹ́mi bá ti dé kó gbóngbò à òtún dúdú bá wọn. ó ti ṣẹlẹ̀ ní. torí ẹ̀ àtìsí tó wà ń ntọ́kùnrin yẹn gbọ́ nítorí pé tó tú bá nínú ẹ̀ṣẹ̀ yóò di àtúnbí nígbà tí ọ̀sẹ̀ lọ rí torí àdúgbò fọlọ lórí ìdẹ̀rẹ̀ Islam. àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe salatu kusuf alákọ̀ọ́kọ́ yawmal jumu'ati 'ala al-minbar fi adna ìkọ̀sílẹ̀ lọ́jọ́ jùmọ̀ lórí mímbà nígbà tí Ànábì sọ kútùbà lọ. ọ̀sọ̀ Allahumma aghithna lẹ́ẹ̀mẹ́lò lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu. Ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu. Ọlọ́run gbà wálẹ̀ fún wa lómi mu. sọ bá lẹ́ẹ̀mẹ́ta. Allahumma fún wa lómi mu. Allahumma anabi sallallahu alaihi wasallam síbẹ̀ lórí mímbà hadith yìí ó ń bẹ nínú sahih imam bukhari àti muslim tán eléyìí jẹ alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tánàbí sallallahu alaihi wasallam gbà láti fi tọrọ òjò wọ́n ti sọ ike tánàbí máa ń ṣàdúà ó ní oríṣi ọ̀nà mẹ́ta tó fi máa ń gbọ́wọ́ sókè tí máa ń ṣàdúà tó bá dé orí à ń tọrọ òjò báyìí anabi máa gbọ́wọ́ sókè yọ wá ya méjèèjì yọ ta yọ bí torí wà ó gbé ọ méjèèjì sókè yọ ta yọ bí torí wà so eléyìí súnà ni tẹ ẹ bá rí sí ìmáàmù gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ ní ọjọ́ jùmùà nígbà tí ń sọ kútúbà jùmùà lọ́wọ́ tó bá gbọ́wọ́ méjèèjì sókè bẹ́ẹ̀ tí ń tọrọ kúkọlọ ọ̀rọ̀ jù súnà ni kékeré gbogbo wa náà kọ ká gbọ́wọ́ sókè bẹ́ẹ̀ nígbà yẹn àmọ́ yàtọ̀ sí ìgbà tí ilé ìjẹba ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ látàrí ọkùnrin tó wọnú mẹsẹ ní ọjọ́ júmọ nígbà tí anabi sọlọ bá àṣẹlẹ tó ń bá kútùbà lọ òun ti jẹ àárọ̀ bí wọn ròyìn rẹ̀ pé lárúbáwá aróko ni tó ń gbà tó ṣe ọkàn já ọ̀rọ̀ máa nàbí lẹ́nu tí a ti mọ pé èyí sọ̀rọ̀ sẹ máa ń jẹ kútùbà ṣùgbọ́n ẹni tó jẹ pé kò gbé gbòòrò ẹni tí gbé gbòòrò ìdẹ́tì rò níjọ ti ará àtúrò torí máa ń bàdá yàrá téèyàn bá lu kún ọpọlọ rẹ ọgbẹ díẹ̀ òtúmọ̀ sí kókó àwọn òtúmọ̀ sí kọ́mọ fi kérésì sí ọpọlọ àmọ́ àwọn kankan wà sẹ́ pé àwọn ẹja ń gbégboro àwọn ẹsẹ̀ àwọn oníṣẹ́rú àwọn olùwọ́n máa ṣe. tọ́ arákùnrin yìí ó ní ra anábì sallallahu ebi ń pa wá èèyàn mú ojú ọrọ̀ àwọn nǹkan ọ̀sìn wa ń kú nǹkan ọ̀gbìn sì ń rọ̀ báni bẹ́ẹ̀ lọ́rùn kọ́rọ̀ jù. Ànábi sọ̀rọ̀ lọ́wọ́ àdìsílẹ̀ ẹ̀yẹ pọ̀pọ̀ nínú ìṣẹ̀tì àmì ìṣùpá rẹ̀. Ṣé dákẹ́mẹ̀ dákẹ́mẹ̀ a ti sọ̀rọ̀ tó máa ń tẹ kútúbà? Ànábi ọ̀sọ̀ bẹ́ẹ̀. Nítorí pé bàbí màá rahmatin min Allah ilé ìṣẹ̀lẹ̀ wọn. ولو كنت فظا غليظ القلب لم تفضوا من حولك ìkẹ́ ọlọ́run lójú ọ̀rọ̀ ma tó o bá jẹ́ aláyàkókò nàkí ẹni tó burú tó rorò gbogbo wọn tún kákó lọ́dọ̀ rẹ kí ló ń fún wọn tẹ́lẹ̀ náà torí ẹ ànábì ọ ànábì ọjà gbé mọ pé a kì í sọ̀rọ̀ àgbà àjọ sọ̀rọ̀ rẹ bí ẹni tó àtọ̀ sínú mọ́tíláṣí náà ní ìdíkẹ́ nìkan kàn bọ́ sókòtò ó ní ẹ̀fún ẹ̀fún ẹ̀fún kí ló dé. kò tà á nǹkan ọmọ bẹ́ẹ̀ tọ̀ ẹ́ ẹ́ tó bá wí ọwọ́ tó fi wí gan ọzọ ìtọ̀ wọn sà lọ arákùnrin yẹn bá ń tọ́ tiẹ̀ wọ́n ní wọ́n ní tó òun náà ni náà torí wọ́n ní ní ibi tí wọ́n ń gbé àwọn tí ń gbé ìgbèríko wọ́n ní tó bá yẹ pé ni àwọn máa wá tí ìpè bá wà tọ̀ sí títọ̀ tó bẹ́ẹ̀ náà sì ní mẹ́tíláṣà ní bìtọ̀ láti láàrin ìpẹ́ lásán náà ni òun kà wá kọ́ ìfẹsẹ̀mí náà ìfẹsẹ̀ mẹ́tíé ó sì bọ́ sókòtò ó sì ń tọ̀. táwọn sá ẹ ẹ anábìnrin látó sírí mú ẹ má dákọ̀ máa ń jì sọ̀rọ̀ hàn. ìyẹn ni pé nínú àìdá kọ́tọ̀ sí mẹ́tíé àtàìdá kẹ́ ẹ máa ń jì ọ̀kẹ́ jù kan lọ olójú kejì lọ ẹ dátọ̀ máa ń jì ni wàhálà ọ̀sẹ̀lẹ̀ àwọn mẹ́díkà mọ eléyìí wàá lọ tẹlẹ̀ ó lè tara bẹ́ẹ̀ gbá rẹ̀ sí ètè tiẹ̀. tó eléyìí ti ṣe ibi yẹn mọ́ bọ́ bá tọ̀ ọ́ lẹ́yìn ká dá mi sí ni àbí ẹ̀kọ́ ni èmi náà nàá sọ rí ipò àrèjì ìdánwò bẹ́ẹ̀ mí nà nà ẹ̀ da kan lù tọ́ lọ́ba ti tán nísọlá àti wọn sọlá yìí fún ẹ ìwọ ọmọ ìyá mi wọn kì í tọ̀ sínú mẹsàlásì wọn kì í yàgbẹ́ síbẹ̀ ẹ mẹsàlásì wà fún ẹtì Ọlọ́run ọsọlẹ ìrọ ọtún kọrán wọ́n wá wo àwọn sàábé tí wọ́n jọ ah, ah, ah, wọ́n lọ kí èmi pẹ̀lú ànábì sálìjà mẹ́jẹ lómi ò bá wọn. olórí irú ìgé àti àánú sálàbí sọ̀rọ̀ láti sọ̀rọ̀ àti bàánú. ànábì wa sọ fún pé hajjarta wasi'a ntọ́fẹ̀ lọ́fẹ́ sọ ní funfun yìí gbogbo àlùjáná àrùbó àtẹmáwájú wàlúwà ìbú rẹ ìbú àwọn sámà méjèèjì àti ilẹ̀ méjèèjì síbu nǹkan ní máa tóbi jù ní àbí gígùn rẹ ìbú rẹ nu kó wá ní gígùn rẹ ọlọ́run ọ̀sọ́ kẹ kó kọ́ máa jẹ́ tó lóye ìgbé ńgbà ní fífẹ̀ rẹ tó bá jẹ́ fífẹ̀ àwọn sámà méjèèjì àti méjèèjì gígùn rẹ wá ń kọ́ ọlọ́run nìkan lọ́mọ ńlá wa méjì péré ọ̀wá wa yóò sì yá ẹ̀yin ò bá yọ sọ pé aláyà ló lè gbélé ńlá aláyà tó lè gbélé ńlá ló sọ dàrá torí tí wọn nìkan bá wà nílé oníyàrá mẹ́ẹ̀ẹ́dógún wàhálà ìlú ara rẹ̀ ọjà máa bọ̀ ọ́n gbà mí torí bí àtẹkùn máa fẹ́ tó padà fẹ́ dé tọ̀ wá ọbẹ̀rẹ̀ sí ni wọ kíní ṣẹlẹ̀ gan tó tọ́ba jẹ́ pé sẹ́mà àti sẹ́nà bó ń ṣe tóbi tó èèyàn méjì wàhálà ìlú ti yàtọ̀ kátẹ máa rí yàn bá sọ̀rọ̀ kátẹ máa hàn káwọn yẹn náà máa lọ báyìí káwọn yẹn máa lọ báyìí subhanallah torí ẹ arákùnrin yìí báyìí ànábì ọkọ fún àwa náà ká máa kẹ́kọ̀ọ́ mbẹ ìyẹn sàtìsì ìtìtàtìtà pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà ló ti bá wí tọwà lè jìnnà sẹsẹ ọlọ ẹlòmínì ìsìn látàrí àmọ́ bó ti yẹ ká àpòjẹ àti lè ẹlòmíì látàrí látàrí àtìsẹ tó ti pa àlè pamọ́ra àti sọ́ọ̀dì ọ̀tẹ́ ìsìn ọlọ́ tọ́ba ẹbí lẹ́sìn ọlọ́run ṣe lónìí ajẹ́pọ̀ òun ṣe má. ìrìn àná bisimilá bisimilá sọ wọn ò dá wọn ò tiẹ̀ sọ pé o ti sọ̀rọ̀ ọ̀mà báyìí sọ̀rọ̀ ni ọ̀mà tẹ́lẹ̀ náà àbúrò tó máa tó ọ̀mà ọ̀mà. tọ́ sẹ́wọ̀n pé tó sọ̀rọ̀ lànàbí lọ síbi rẹ̀ kíá wọ́n ti gbọ́ sókè. allahumma aghithna اللهم أغثنا اللهم أغثنا اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا tàbí lánàá bí òkú ń bẹ àtìgbà tí gbogbo àsọ̀rọ̀ yẹn òjò bẹ̀rẹ̀ sí rọlẹ̀ kanáà ń wá ní òjò yẹn ò dúró títí tó tún fi de júmọ́ àmì nígbà tó wá de júmọ́ àmì tẹ́ mọ́ ọwọ́ mi yẹn bó tutù bá mú ó ló tutù mú bó tó bá rọ̀ ó ló tó rọ̀ bó tutù ọ̀bá mú ó ló ló mú bójú ọba tún rọ wọn ní kọrọ ọkùnrin tún padà wá ní à wà àtẹ́tí lórí lórí kúndùbà náà ló tún wá náà kó ọkọ̀ fún lọ́sẹ̀ tó kọjá àsìkò náà ló tún wá pé ìgbà táná tí ó tún bá sọ̀rọ̀ yìí òun ti mọ̀ pé ńgbà náà láà gbọ́dọ̀ sọ̀rọ̀ ó ní ìwà anábìsọ̀lá àdìsọ̀lá òjò tí ń rọ̀ yẹn ó ń wọlé gbogbo nǹkan ọ̀gbìn wọn ò tiẹ̀ wọn ò fi bẹ́ẹ̀ gbádùn àwọn nǹkan ọ̀dì gan àlójútú ẹ̀ mọ̀ báwa bẹ́ẹ̀ lọ́nà báyìí ìpè ètí ń rọ̀ sí wa lórí nǹtó ó tún ó tún spẹsifá ètí ń fẹ́ ètí ń rọ̀ sí wa lórí nínú màdínà àfẹ́má ó tó kọ́ máa rọ̀ sí àwọn agbègbè màdínà kọ́ máa rọ̀ sínú ìlú màdínà àwọn obìnrin lẹ́ẹ̀kan náà. اللهم حوالينا ولا علينا wọlọ́n máa rọ̀ sáyì ká wa ní pé tó má rọ̀ sí wa lórí ma tàbí ní òjò yẹn ti ń ka bí kápẹ́ tètè ń ká kó nu mẹ́dínà tètè ń ká kó nu mẹ́dínà alábìíní orí àwọn gègéle orí àwọn gègéle àti àwọn kòtò àti inú àwọn kòtò nípa máa rọ̀ sí lágbègbè wa wàlá òjò sì ń ká ń sì ń ká kó mẹ́dínà ń sì ń ká kó ń sì ń ká kó lórí fún mẹ́rẹ̀ẹ̀rẹ̀ títí gbogbo ojú sọ́mà sì ń pè é àná sọ eléyìí ọjẹ màálẹmú mi màálẹ nínú wà àmì kan nínú àmì dídá nàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí wọn bá fi lè dára wò lórí pé torí pé dọ́kọ̀ ní màálẹ yẹn fi mọ̀ọ́jìlá mìíràn mọ̀ọ́jìlá wọn ní àlè dáwò ìpè èmi náà fẹ́ dára wò lọ́la. Fa gbẹgbẹdẹ kótó òjò rọ̀ lọ́la ọ̀ ọlọ́run hawalina wala alina yóò tún múra sí torí ìjọba pé mọ́tìlá nìkan yìí lè ṣe ẹnìkan ilé ṣe àmọ́ tó bá gbé ìjọ owó èèyàn kan lásán rà àìmọye irú èèyàn pọ̀ òṣùpá tó bá gbé mọ́tìlá wọ́n ní tọ́lọ̀ bá fi tọ́lọ̀ bá ní kọ́ tẹ̀lẹ̀ bọ́ wà kan yóò wá fi challenge gbogbo èèyàn tẹ̀ ẹ bá nìyẹn sọ ànábì ọlọ́run ẹ̀sẹ̀ wẹ̀ wò tẹ́bá tí wọ́n kùnà ajẹ́pẹ́ ẹ̀ sọ̀rẹ́ńdà kẹgbà kékeré mọ́ jẹ́ òṣìṣẹ́ ọlọ́ tó ilé ìjọ kan ilé ìjọ pé àwọn tó bá ń ti sọ láti fáwọn èèyàn lọ́jọ́ júmọ̀ ẹ̀yẹ kí wọ́n máa mójútó tó bá ti fi kójú ọ̀rọ̀ kò tẹ̀ ní ìdíkà àwọn ọmọ rẹ̀ ṣiṣẹ́ nìkan sọ fún wa a máa bẹ lọ nínú kútùbà wa pé ọlọ́run bá wa rọ̀jò fún wa gbà wá rọ̀jò fún wa gbà wá rọ̀jò fún wa gbà wá fún wa lómi mu fún wa lómi mu fún wa lómi mu ilé ìjọ oríṣi alákọ̀ọ́kọ́ òun ló sì fẹ́ rọrùn pípọ̀ jù ìmáàmù wa máa ṣe àwọn oṣù máa ṣàdúrà. ẹlẹ́ẹ̀kejì أنه صلى الله عليه وآله وسلم وعد الناس يوما يخرجون إلى المصلى anábì sí àdéhùn báwọn yẹn pé tó bá ti jọba ẹ gbogbo akájọ jáde lọ síbi tá a ti ń sọ dáadọ́ láìsí orí ti kejì nù o ìgbé tó bá ti jọba ẹ ẹjẹ ajáde lọ síbi tá a ti ń sọ dáadọ́ láìsí nígbà tí òjò ọ̀rọ̀ ẹjẹ ajáde lọ síbi tá a ti ń sọ dáadọ́ láìsí. فخرج لما طلعت الشمس lamma tala'at ash-shamsu anabi sallallahu alaihi wasallam wá jáde ní ìgbà tó ń yọ àsìkò duha là anabi jáde mutawadi'an ó jáde lẹ́ni tó ṣe wípé ọ̀rẹ́ ra rẹ̀ sílẹ̀ fọlọ́ mutabazzilan lẹ́ni tí ọ̀wẹ̀ woge ọ̀wẹ̀ woge kíkẹ́ ọ̀wẹ̀ ògbà tó ti sá nínú àwọn ewu rẹ̀ mutakọ́ṣíàn lólùtẹ́ríbọ̀ kan tẹ̀wọ́nbọ̀ ìtẹ́ríbọ̀ ara tẹ̀kọ́ṣọ̀ ìtẹ́ríbọ̀ kan. báyìí anábì sallallahu alaihi wasallam lọ jáde nígbà tó dé ibi tí wọ́n ti ń ṣe salatul Eid anábì fún mi ń bọ̀ Ibn al-Qayyim ní ẹ̀ ń fàá sáde ìtọ́wá bẹ́ẹ̀ bá fẹsẹ̀ rìn. torí bá a ti mọ̀ pé òun mímbàrà anábì jáde kúrò nínú mẹ́sìtì. wà ilà fífi kọ́lùbì mi bù ṣe ó ní torí pé ọkàn tèmi ọba lẹ ìpè wọn gbé mímbà rẹ jáde ibi náà nǹkan yìí ló ń sọ ọkàn mi ọba lẹ ṣùgbọ́n wọn gbé mímbà rẹ jáde. fi fọlọ ó fẹpẹ fọlọ wà á sinà àárẹ ó bọrọ ó ọlọwọ ọlọwọ nínú nǹkan tí wọn há nínú الرحمن الرحيم مالك يوم الدين لا إله إلا الله يفعل ما يريد قلت يا بعد فترة لا تفعل في الله وبعد يوم اللهم أنت الله وعلم وأني الله لا إله إلا أنت قلت يا بعد فترة لا تفعل في الله وبعد يوم تفعل ما تريد انتبه وعلم ما تريد Allahumma la ilaha illa ant ìwọ ọlọ́run kò sí ọba mìíràn tó láti fi ṣọ́ọ̀ṣì fún àbíwọ nìkan antal ghani ìwọ lọ́bọ ọlọ́rọ̀ wa nahnu al-fuqara àwàlà láìní sáà wàlà lá ọlọ́run ọba lọ́lọ́rọ̀ àwa ní aláìní anzil alayna al-ghayth rọ òjò kalẹ̀ fún wa sọ òjò kalẹ̀ fún wa láti sẹ́nu. واجعل ما أنزلته علينا قوة لنا فواتي وزطاق وكالفوا من جوجة ألفون لبرفوا وبلاغا إلى حين أتنوي لبكا روض فوا جوجة برفوا إن كان لو تسيدي بكا تاتو ما بكاتو وان بنين جوانها إنه خطبة النبي محمد sallallahu alaihi wasallam thumma rafa'a yadayhi lẹ́yìn náà lànàbí wa gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè wa akhadha bit-tadarru' ànàbí bẹ̀rẹ̀ sí ní ṣe ìrábàbà wal-ibtihal àti ìrawọ́ra tẹ̀bẹ̀ tí ọlọ́run wọ́n dùn àtàdúrà wa balagha fir-raf' ànàbí gbé ọwọ́ sókè dópin hatta bada bayadu ibtayhi títí títí funfun abíyá rẹ̀ méjèèjì fi hàn bóòlù funfun abíyá rẹ̀ ó ti hàn àti kọ́ gbọ́ sókè dáadáa yẹn ni kéwàá ti ń tàdúrà ìtọrọ òjò yẹn náà láti sọ pé súnà ni pé tá a bá fẹ́ ṣe a bá fẹ́ ṣe àdúrà pa ìtọrọ òjò á gbé ọwọ́ wa méjèèjì sókè dáadáa lọ́nà tó fi jẹ́ pé tí funfun abíyá wa yọ hàn ẹnìkan ní abíyá tó ń dúdú sọ bí kọlọ kálukú bá ti rí labíyá rẹ ànábì wọn sọ pé funfun abíyá rẹ tó bá ànábì wa ń bọ funfun yìí yéé ṣe funfun tí ò bẹ́ẹ̀ náà nàbì sọ̀rọ̀ bá àṣìlá. tọ́ eléyìí túmọ̀ sí wípé tí ìbá ti pàǹtí àdúrà àní máa gbọ́ sókè bẹ́ẹ̀. nínú àwọn olùmọ̀ wọn ní tó bá jẹ́ pé à ń ọlọ́mọdé ara ìnáwó ọmọ ayé ọmọ bí àjálù wọn ní tó bá jẹ́ pé rùsẹ̀lẹ̀ burúkú bá tá a bá tún gbọ́wọ́ sókè báyìí tún gbọ́wọ́ sókè gbà tá à ń tọrọ òjò à ń bẹ lọ́nkọ́ má burú à ń bẹ lọ́nkọ́ má burú wọ́n èyí tí àdéhùn wá nípa rẹ̀ tó sì dájú ní ìgbà tí àwa ń tọrọ òjò. ثم حول إلى الناس ظهرا بين النبي صلى الله عليه وسلم قوي ساوية واستقبل القبلة أو على القبلة وحول إذاك رداءه وهو مستقبل القبلة لين له nígbà yìí la nàbẹ sọlá ṣẹlẹ wa pa ìwú rẹ̀ dà ìwú tọwọ ọpadà nígbà tó kọjú sí àlùsọlá fàjà àlẹl ayimánà àlẹl ayisọr wàl ayisọrọ àlẹl ayimánà. òfin tí ń bẹ létí káwọsì òpè tẹ́jì káwọsì ètò wà létí káwọsì ọbọ tẹ́jì káwọsì. وظهر الرضا وظهر الرداء لبطنه إنه òdì ẹ̀wù ọwọ́ كلا ẹ̀wù kí ló ṣẹlẹ̀ ọ̀tún bọ́ sósì òsì bọ́ sọ́tún gbọ́dọ̀ nígbà wọn ni wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọkọ wájú sẹ́yìn ẹ̀rù dáadáa o èdìkọ́ ọ̀tún bọ́ sí èdìkọ́ òsì bọ́ sí èdìkọ́ ọ̀tún òye tó ti nìyẹn. ìyẹn nípa nàbí yẹwù sódì sallallahu alaihi àríwá sallam ẹni kíkó lè bá hàn pé ìyẹn tẹrí ba pátápátá ọlọ tó bẹ́ẹ̀ là nàbí sallallahu alaihi wa sallam tó eléyìí lẹ́yìn nàbí sẹ́ńsẹ́ làwọn yẹn náà ń ṣe o ẹ torí ké lọ́kọ́dọ́ká náà lè fún bí rọ́ṣọ́ lè la yẹ rọ́ṣọ́ tó ń hàn àsìkò táwọn sọ̀rọ̀ àti náà yẹ wò ẹ̀ka náà làwọn yẹn náà yẹ wò. wọn padà sódì bọ́t báwo la ti fẹ́ pé òdà sódì dábàá wọn kankan sálẹ̀ àwọn kankan sálẹ̀ àbáyé wọn kankan sálẹ̀ tọ́ lẹ́yìn rẹ̀ ànábi wa sọ kalẹ̀ ọ̀sán làbí ìmọ̀kàdé kàṣọ̀lá tìlàyé من غير أذان ولا إقامة ولا نداء البتة كيلو تواجه نسين خطبة خطبة لو كيف صلاة الجمعة bó tilẹ̀ jẹ́ pé kótó ẹ̀yọ̀ kan náà yàtọ̀ sí sọ̀lá àtọ̀jùmọ̀ gẹ́gẹ́ bí sọ̀lá àtọ̀jùmọ̀ kótó bá kan lẹ́yìn rẹ̀ lànà ìṣòlọ́lá àtọ̀nà wà sọ̀kalẹ̀ ọwọ́ àti sọ̀lá àtọ̀wẹ̀ bàkà méjì gẹ́gẹ́ bí sọ̀lá àtọ̀jùmọ̀ gẹ́gẹ́ bí sọ̀lá àtọ̀jùmọ̀ kí ló dé sí sọ̀lá àtọ̀jùmọ̀ yọ yàtọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar méje ní rákà alákọ̀ọ́kọ́ pẹ̀lú tẹ̀gbírọ̀ tẹ̀lẹ̀ mẹ́fà níraka ẹlẹ́kejì pẹ̀lú tẹ̀gbẹ́rọ̀ tó kéyà ló ti jẹ́ mẹ́fà. tó kéke bẹ́ẹ̀ láti sọ̀rọ̀ àtó ẹ̀sẹ̀ kọ́. tó wọn láti ẹ̀mí sọ̀rọ̀ náà àti sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ṣùgbọ́n àsìkò tí wọ́n bẹ̀rẹ̀ sọ láti yẹn wọ́n à pè irun wọ́n à pè pè fún sọ̀lá. wọn ò sì wí kankan pé àsọ̀lá já mi à àbí àsọ̀lá wọn wí kankan anabi ka kí n sókè lẹ́yìn ìgbà tó ké fatiha tán níraka alákọ̀ọ́kọ́ ọkọ̀ ẹgbẹ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ bẹ̀kẹ́lì àárẹ̀ nínú raka alákọ̀ọ́kọ́ nù nínú raka ẹlẹ́kẹ̀jì lẹ́yìn tó ké fatiha tán wọ́n ka alẹ́sàkà àdé lọ́gọ́ṣìyà ilé jẹ́ báyìí nàbí sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ àti sọ̀rọ̀ àtúl ẹ̀sìtẹ̀kọ̀ ẹ̀wù tá a ti padà títí gbà wò ẹ máa gbé lọ sí tẹ̀ délé ẹ̀tọ́ bá fẹ́ kò fi rẹ́rìn lọ́nà tara rẹ̀ ní bá a jà tó lọ́n bá rọ́ọ̀dù tán tí wọ́n nìkan ní ọ̀rọ̀ fún tẹ̀fẹ́ tí ń gbanú sí ọlá tí fi ọtí ẹ̀yẹ náà yóò mú ní omi rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti máa gbé lọ ṣùgbọ́n láyé báyìí yẹn ti máa yí ẹ̀wì wọn padà wọ́n fẹ́ mú àṣìṣe dání ẹlòmíì sọ irú irú kíní tí wọn máa fi ń borí yẹn so ẹlòmíì yóò mú yóò wá mú ibi tó kan orí rẹ̀ yóò gbé ohun sókè ètò wà lókè yóò gbé sílẹ̀ ṣé ayé tó jìn àti ìyíyàn tó jì ojú náà méjèèjì ojú ni méjèèjì yóò bá bọ́ sódì inú tá a fẹ́ kọ́ hàn tí kọ́lọ̀ tí ọmọ ẹ̀ ṣáà òun láì jù sílẹ̀ òun láì gbé sórí abẹ́gẹ́ tiẹ̀ ẹnìkan ó wá wọ àlùkẹ́bà àlùkẹ́bà yẹn ṣe wọn pé máa ń ṣe máa ń gbé wọ̀ ní òun wá gbé wọ̀ lọ́nà tí ibi tí máa bẹ lẹ́yìn ọwọ́ wà wájú lẹ́kùn àlùkẹ́bà wà lẹ́yìn tẹ́lẹ̀ yìí ni wọ́n sọ fún káàkiri ẹsẹ̀ tí wọ́n ní káàkiri ló káàkiri nítorí káàkiri ká yí aṣọ wa sí òjì fìlà náà wà lórí rẹ̀ wọ́n bá jẹ́ pé fìlà wọn fẹ́ gbà lẹ́rọ̀ wàá yí síbo wàá yí tó dì fìlà náà bó dì tó gbogbo nǹkan yóò bọ̀ sórí bàtà nìkan là kẹlẹ̀ bọ́ sórí tó bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tí kálukú ti máa dẹ́rẹ́ sí àkẹ́ni in action bí ìmáàmù ṣe ń ṣe náà ní kálukú ọmọ ṣe tí ọmọ ṣe ṣe ah, ọlọ́njẹ́ tí ò yé wa ọ ẹ̀rí kí lọ́pọ̀lọpọ̀ nínú àwọn àwùjọ ẹlòmíràn kí wọ́n dẹ́wọ̀n kí ní tẹ́lẹ̀ gbàjú orí tó wọ́n mọ̀ pé kí ní wọ́n tẹ́lẹ̀ kí ní tẹ́lẹ̀ ṣé kójú ò lè bá rọ náà sọ̀bà hànà ọ̀hún wọ́n bá wà rọ kíákíá. eléyìí ni sunna anabi wa Muhammad sallallahu alaihi wasallam. ẹlẹ́kẹta onáà nípa anabi sallallahu alaihi ó sọ̀rọ̀ òjò lórí mímbà rẹ̀ ní Madina ní sísọ̀rọ̀ òjò lásán. láì jẹ́ ìkọjọ́ ọdúnmọ̀ àná láì jẹ́ ìkọjọ́ ọdúnmọ̀ àná wọn ò sì sọ pé ànábì ṣe sọ láti tán lẹ́yìn rẹ̀ mi ṣùgbọ́n ọbẹ̀ tọrọ òjò kò dúró lẹ́lẹ̀ lásán ó gun orí mímbà rẹ̀ eléyìí náà túmọ̀ sí pé ọ̀jọ́jọ́ fẹ́ tọrọ òjò náà ti máa ń ṣe àná. ìmáàmù lè bọ́ sí mímbà gbèdá ti sọ kútúbà kọtọrọ lọ́dọ̀ Ọlọ́run kọlọ ọ̀rọ̀ tó kó sísọ kalẹ̀ láti ní sísọ láti tàn lẹ́yìn rẹ̀ eléyìí tó lórí sí i. oríṣi kẹrin pàdánù sallallahu alaihi wasallam sọ̀rọ̀ òjò òwòjá lè tún fi mẹsì nígbà tó jókòó nínú mẹsì ó sì gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè ó sì gbé Ọlọ́run ọba ọba tó ga tó gbangba nínú àdúrà yìí. تسري جنا وناني اللهم اسقنا غيثا مغيثا مريعا طبقا عاجلا غير رائث نافعا غير ضار àǹfààní ń bẹ nínú àdó eléyìí pé gbogbo ń dábàá fẹ́ tọrọ ẹja máa ń yàn kò sí oríṣiríṣi òsì lọ́dọ̀ ọ̀lọ́ òjò wà tí ọ̀rọ̀ ní ìtìjọ́ ti pa gbogbo nǹkan rùn bí ìgbà tí nǹkan kò sí ń bì tẹ́lẹ̀ ẹ̀ka máa ń pè ọlọ́run rọ̀jò ọlọ́run rọ̀jò pékin òjò òjò alálùbáta òjò aláǹfààní òjò tí ò ní wọlé òjò tí ò ní kó wa dúkìá tá lọ tí ò ní gbé wa tá lọ tí ò ní gbọ́mọ wa tá lọ lèyàn tọrọ irú tó ń bá ń fẹ́ lọ tọrọ lórí kò sí oríṣi kàtíkórì tó ń fẹ́ tí òsì lọ́dọ̀ tá a ní lọ́dẹ̀ gbogbo ẹ̀bẹ̀ lọ́dọ̀ náà wàá máa ṣàlàyé irú ètò ọ̀fẹ́ wọ́n tún lánàá bisọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ànábi ti tọrọ òjò ní àyè kan wọ́n ń pè bẹ́ẹ̀ ní àyè àwọn òkúta òróró àyè àwọn òkúta òróró ibẹ̀ òde mẹ́tíláṣí ànábi sọ̀rọ̀ àṣìlẹ̀ wọ́n ń pè bẹ́ẹ̀ lónìí ní báàbù sẹ́lẹ̀m báàbù sẹ́lẹ̀m ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí lónìí ní mẹ́tíláṣí ànábi sọ̀rọ̀ àṣìlẹ̀. tí ẹ máa ń jáde nínú kíláàsì ọlá pọ̀ ọ̀tún apá ọ̀tún ni ilẹ̀kùn yẹn wà tàbí tó bá dúró nínú kíláàsì àlùsùlá àlùsùlá apá ọ̀tún ni ilẹ̀kùn yẹn wà tó bá súnmọ́ wá ju pátápátápátá tó wà ní sáfọ́ alákòókò sáfọ́ ẹlẹ́kẹ̀jì sáfọ́ ẹlẹ́kẹ̀ta sáfọ́ ẹlẹ́kẹ̀rin tó bá wà pọ̀ ọ̀tún rẹ báàbò olórí báàbò sàrà mẹ́mẹ́rẹ́ ní ojú ogun ó tún tọrọ kọ́lọ́mọ bọ́ rọ́jò ní ìgbà tí àwọn kèfèrí ti síwájú àwọn mùsùlùmí dé àyè ibi tó gun yẹn ti wáyé àwọn ti wá ń tẹ̀sà àyè ibi tó mi wà kíkẹ́ bẹ́ẹ̀ làwọn fẹ́ kàgùn sí sódà ògbé òfin ní gbẹ wọn fún bàtàlà bisalòlá àdúrà ń débi tó mú táwọn sàbí tí wọn sọ fáwọn ọbẹ gbogbo ń gbé àwọn báwo la ti fẹ́ ṣe àyè ibi táwa wà yìí àwọn mọ̀nàfìkì wá ń sọ pé bàbá yẹn làwọn mọ̀nàfìkì máa rí tẹ̀sí tó tó bá já nàbì yìí tó kọ̀ yẹ kọ́lọ̀ rẹ̀ ọ̀rọ̀ dùn káfí rómi mu àbí irú ànábì èwo ni ànábì pé bá ànábì Musa ti sọ rómi fáwọn èèyàn tó náà yẹ kọ́tọ́ bàbá ti rí sẹ́yìn là ń ti sọ mọ̀nàfìkì nù sani sani kaba ti bá gbọ́ àánú <laughs> pé à ń tún òun ṣe ni ẹ ti sọ̀rọ̀ ẹ̀ ń tún òun ṣe ni tó báyìí bákan náà ó tún bẹ àwọn oríṣiríṣi ọ̀nà míì lánàá sallallahu alaihi wasallam tó fi tọrọ òru láti fi mà gẹ́gẹ́ ń bẹ nínú tuntun wá nínú ìlànà àwọn ànábì tó ti síwájú wípé kátọrọ àforíjìn lọ́pọ̀lọpọ̀ ẹ máa mú kójú ọ̀rọ̀ kẹbọrọ ti sọ nípa ànábì Nuh alayhi salam. فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا وعلى النبي صلى الله عليه وسلم صلاة الجوجر ومن صحيح اللهم صيبا نافعا اللهم صيبا نافعا ìgbé wọn lọ sí lójú tí ọ̀rọ̀ tí ó pọ̀ tó sì sàǹfààní sí lójú tí ọ̀rọ̀ tí ó pọ̀ tó sì sàǹfààní. ó sì tún wá nínú súnà ìgbé tójú máa ń rọ̀ anábìyà sallallahu alaihi wasallam wọn máa ń fẹ́ láti bọ́ sínú òjò yẹn wọn á kẹ ìwò wọn sókè wípé kí omi yẹn ó lè kà wọn láwọ̀ wọn á bí anábìyà sallallahu alaihi wasallam léèrè ní ọjọ́ kan ó ní innahu hadithu 'ahdin bi rabbih òjò tẹ́ rí yẹn ó ṣẹ̀ṣẹ̀ fọ̀dọ̀ ọlọ́run ọba lẹ̀ ó wá wo àwọn kókó kan àwọn lára eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ o. lọ́dọ̀ ìmáàmù Abu Hanifa rahimahullahu ta'ala àwọn sọ pé àdúrà nìkan títọrọ àforíjì nìkan láfi tọrọ òjò àbùkátà láti lọ sí bó ti ti sọ pé tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́run ọba yín torí pé ọba aláforíjì lọ́rọ̀ òdò lọ́rọ̀ òdò púpọ̀ fún yín láti sẹ́nu tí ó sì ní pa yín lára. sọ̀rọ̀ sọ pé adáàkẹ́ sọ̀rọ̀ ọmọ kọ̀bílẹ́nà ilé ẹ̀jẹ̀ òfin àti ìlànà ànábì tó síwájú wa ó tilẹ̀ jẹ́ pé àárín tó takò nínú òfin tànábì wa sallallahu alaihi wasallam ṣùgbọ́n òfin ànábì sallallahu alaihi wasallam tó má lè fún wa lórí eléyìí àwọn á ní nǹkan kan tí a lè dápamọ́ sábẹ́ rẹ̀ láti lọ́wọ́ alátọ̀dọ̀ anábì ọ̀sọ̀rọ̀ bá àti láńdà torí ẹ̀sọ̀ láti lè sùn kọ́ òun jẹ́ bí àtìsí ṣàlàyé yìí lábẹ́ òfin ṣẹ̀ríà tẹ̀ máa ń lọ sí sọ̀ láti lè sùn kọ́ ọ̀dà tí kíkẹ́ kó àwọn ọmọ jáde àwọn ìyàwó yín káwọn náà jáde kọ́dà tó bá jẹ́ pé àwọn kan ń gbé nù lù yín táwọn ẹ̀ṣẹ̀ mùsùlùmí ọ̀tọ̀ kẹ́tún fún àwọn náà jáde àmọ́ tẹ́ bá wá débi tẹ́ ti fi sọ̀lá àwọn tí èsì mùsùlùmí rìn ẹ kó àwọn sẹ́gbẹ́ kan lọ nítorí pé gbogbo wa náà lẹ́rú ọlọ́ gbogbo wa náà là ń bùkátà kọ́lọ̀ ọ̀rọ̀ jù fún wa tó gbogbo ọ̀ jáde lẹ́ni yẹpẹrẹ lẹ́ni tó ti kó fojú sí lọ́dọ̀ tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba kọ́lọ̀ sànù wa kọ́lọ̀ jù fún wa kọ́dà gan nínú sẹ̀ríà ó tún tán tẹ́ ń bá ń lọ sí sọ̀lá kọ́ tẹ̀sán fún àwọn nǹkan ọ̀sìn àwọn àgùntàn àwọn gbogbo wọn àti òkú ngbẹ́ngbẹ́ gbogbo wọn náà lẹ́kọ̀ọ́ dájú. nígbà tẹ́ ń lọ sí sọ̀lá tó ṣẹ̀ṣẹ̀ fà á sábà tí wọ́n ti sọ̀lá tó ṣẹ̀ṣẹ̀ fà á lẹ́ẹ̀kan tójú ọ̀rọ̀ àtúnlọ àtúnlọ àtúnlọ àtúnlọ sọ̀lọ̀ ń bó ti gbàdúrà wa. sọ̀lá ti nà ṣe sọ̀lá bí òfin ọlọ́run ó ti tó kágbé alájà àwọn mùsùlùmí ó pàkíyèsí gbígbé ẹ lọ sí sọ láti lè sè kọ kọlọ òfin sànù wa kọlọ dùn fún wa tó bá ti rí bẹ́ẹ̀ gbogbo yọ jáde láti lọ sí sọ láti lè sè kọ. àmọ́ tó bá yẹ kí iṣẹ́ ń gbé àwọn ẹni tó já láṣẹ níbẹ̀ ta la láṣẹ gan àwọn olùmọ̀ àwọn olùmọ̀ lẹ́bí náà bí àti ọdún ọba wà ní ìṣòro àwọn olùlọ àmọ́ mi kì í tọ́lọ́ wọn sọ mi àwọn olùmọ̀ àwọn làkọ́kọ́ alùlẹ́mẹ́ lẹ́yìn náà ló ń àwọn òmàrà tó àwọn ẹni tí wọn pa yín láṣẹ kẹ́ ẹ̀ síbẹ̀ àyípa wọn láti ká ṣe bẹ́ẹ̀ kò túmọ̀ sí kíkẹ́ má lọ sí sọ̀láṣí ló ti fà kò túmọ̀ sí kíkẹ́ má lọ sí sọ̀láṣí ló ti fà ṣùgbọ́n tó dáa jù ó náà ní kí àwọn ẹjọ́ bá jẹ́ olùmọ̀ láwùjọ káwọn máa pàkíyèsí nígbà tó dùn ọ̀bá rọ̀ pé káwọn èèyàn lọ sí sọ̀láṣí ló ti fà nítorí kọ́nà ó lè bá sànú wa ó lè bá rọ ojú fún wa. ilé ìjẹ̀bi jáde oṣù rárá rárá béèrè ọjà rẹ ṣùgbọ́n ó béèrè sọ ibi dáàbà tábàlì táwọn tètè ìṣúná jáde pẹ̀lú wa a lè débi jáde ti sọ láti káwọn pàtẹ́wọ́ gẹ́gẹ́ bí ìṣe wọn. ṣé eléyìí ò sì ní kó bá àtìlẹ́sìn bóra níbi sọ láti wà ìgbà táwọn mùsùlùmí àwọn olùmọ̀ islam sọ̀rọ̀ yẹn wọ́n sọ ní sọ pé ọwọ́ mùsùlùmí lè ti dá wà àwọn mùsùlùmí ló ń ṣèjọba dẹ́wúlà yíyà ní dẹ́wúlà yẹn ìjọba islam lẹ́ ń lò tọ́ba jẹ́ bẹ́ẹ̀ àwọn tí èsè mùsùlùmí ti máa ń gbé abẹ́ ìjọba islam wọ́n máa ń pè wá ní àtàlọ́tìdẹ́mà àtàlọ́tìdẹ́mà wọ́n ti sign contract pẹ̀lú ìjọba islam.